nítorí owó oṣù ọlọ́pàá tó ń ṣọ́ mínísítà bínú yìnbọn pa ọ̀gá ẹ̀ inú ọ̀fọ̀ àti àìbalẹ̀ ọkàn ni àwọn mọ̀lẹ́bí méjì kan wà báyìí látàrí bí mínísítà tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ètò ìgbanisíṣẹ́ àti àjọṣe àárín àwọn iléeṣẹ́ lórílẹ̀‐èdè Uganda jagunjagun Charles Okello Engola ṣe kú ikú ìbọn lójijì ọmọ ogun tó máa ń tẹ̀lé ìyẹn ọ̀gbẹ́ni Winston Sabiti tó máa ń ṣọ́ káàkiri ló yìnbọn pa ọ̀gá rẹ̀ ọ̀hún ó ní inú ẹ̀ ń bí òun ó fìyàwó oṣù jẹ òun àmọ́ àfàìmọ̀ ni ẹjọ́ ọ̀rọ̀ náà kò ti kú sáké o torí olùṣọ́ tó dáná ìbọn yá ọ̀gá rẹ̀ yìí kò sí nípò ẹni à ń bá rojọ́ mọ́ níṣe lòun náà fọgbọ́n kúrò nílé ọ̀gá rẹ̀ ọ̀hún lẹ́yìn tó ti dá ẹ̀mí ẹ̀ légbodò tán ó bọ́ sóde ó lọ sínú ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ṣerun lọ́ṣọ̀ kan tí kò jìnnà púpọ̀ lòun náà bá yìnbọn jẹ ọjọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ kejì oṣù karùn-ún yìí ní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ náà wáyé lórílẹ̀‐èdè ilẹ̀ áfíríkà ọ̀hún alukoro iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè náà Fred Enaga sọ nínú àtẹ̀jáde kan pé lásìkò tí mínísítà yìí fẹ́ máa lọ sọ́fíìsì rẹ̀ láàárọ̀ ọjọ́ náà bó ṣe ṣílẹ̀kùn ọkọ̀ tó fẹ́ dásẹ̀ tẹnu mọ́tò rẹ̀ ní ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń tẹ̀lé bínú dáná ìbọn ya léraléra ẹnu lẹ̀kùn àbáwọlé ọkọ̀ ọ̀hún ni mínísítà náà ṣubú sí pẹ̀lú jákẹ́ẹ̀tì aláwọ̀ búlúù tó wà lọ́rùn ẹ̀ ibẹ̀ náà ló sì ṣe wọ́n lọ sí lẹ́sẹ̀kẹsẹ̀ Enanga ní lẹ́yìn tí ẹ̀ṣọ́ aláàbò yìí ti pa ọ̀gá rẹ̀ tán ló sá kúrò níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó lọ sílé ìtajà ìgbàlódé kan tó wà ní Kuyanja Ring Road ó wọnú ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ṣerun lọ́ṣọ̀ kan níbẹ̀ ìró ìbọn làwò làwọn tó wà nínú ṣọ́ọ̀bù náà gbọ́ lójijì kí wọ́n tó ṣẹ́jú ọlọ́pàá ọ̀hún ti para ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá Uganda ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti fọ́n káságbègbè tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ láti wáfin ìdí kókó ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n ní a ti yan àwọn ọlọ́pàá nú tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ lórí ọ̀rọ̀ tó jẹmọ́ ìwà ọ̀daràn bí èyí láti lọ ṣèwádìí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n máa lo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àti ọgbọ́n ọnú láti rí òkodoro ohun tó ṣẹlẹ̀ àtohun tó ṣokùnfà ẹ̀ bákan náà ni wọ́n ti gbé òkú mínísítà yìí lọ sílé ìwòsàn ìjọba kan níbi tí wọ́n máa ń ṣe òkú lọ́jọ́sí fún àyẹ̀wò àmọ́ nínú ìwádìí kan àwọn tọ́rọ̀ ṣojú ẹ̀ sọ pé ṣáájú kí ọlọ́pàá yìí tó pa ọ̀gá rẹ̀ ọ̀hún ló ti ṣàròyé lórí bí mínísítà ọ̀hún kò ṣe tọ́jú òun wọ́n ló sọ pé ọ̀gá òun fìyà owó oṣù àti àwọn ẹ̀tọ́ kan jẹ òun kò sì bìkítà fáwọn ọmọọṣẹ́ rẹ̀ rárá wọ́n ní pẹ̀lú ìbínú gidi ló fi pa mínísítà ọ̀hún torí níṣe ló pa á bí ejò àjẹ pẹ̀lú bó ṣe yìnbọn fún un léraléra láti rí i pé ó kú fínfín kóun náà tó rán ara ẹ̀ lájú àrèmábọ̀ faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online.